والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها طواف فإذا وجبت جنوبها أيوم أيامي أريد أنا نتعفق أيوة ميامي كل ما سيشانوا ẹni tá a fẹ́ pa yìí wọ́n ní ká ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ọlọ́dún kan sáà lè kẹsà kárí náà lẹ́kọ̀ọ́ ọlọ́ni àwa láàrọ̀ wọ́n fún yín o wọ́n rọ̀ o nígbà ti rọ̀ wọ́n yẹ ẹ̀yin náà wá ṣe dáadáa sí wọn. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الحمد لله الذي جعل النسخ عبادة له لا شريك له ولا شريك له فيها والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدفعوا الله وباوة وباء الله وبتي يشيء maa ìmọ̀ pẹran ìmọ̀ fi ẹran pípa fún ara rẹ̀ ó ní ọ̀kan nínú àwọn ẹ̀sìn ọlọ́wọ́ ká máa pẹran fún òun nìkan ní àwọn láyé ọwọ́ sí ilé ìwọ̀ ká tó máa pẹ́ra fún nǹkan mí yàtọ̀ sí ohun ọlọ́run ọlọ́run ọba aláàtọ́ wá gbà wá láàyè tó ní ká máa sọdún tọ́jẹ́ pé ẹran làwa máa ń pa tá a bá ń sọdún léyá àwọn máa ń pa ọmọ èèyàn ọba tí ó ṣe bẹ́ẹ̀ fún wa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún abẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ nìkọ̀ọ̀kan wa gbogbo ọdún kọ́dún tí wọ́n ń ṣe tí wọ́n máa fi ń fa àwọn èèyàn mọ́lẹ̀ tí wọ́n mọ̀ ní lágbájá ti bọ́dún lọ ọlọ́mọdé àbá wọn sí òun ọlọ́mọdé àwọ̀ ọba wọn sí àwọn ọdún Islam ara rẹ̀ náà ní ọdún léyá èyí tí ọlọ́mọba aláàpàṣẹ kápẹ́rẹ́ ń bẹ̀ ọba tó ṣe bẹ́ẹ̀ fún wa ọba náà lọ́ba tí adúpẹ́ fún ọlọ́mọba aláàkí ọmọ sàjá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wasalatu wasalamu ala nabiyina Muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá nàbọ̀ Muhammad wa ala alihi wa sahabihi ajma'in kó bá gbogbo àwọn ará lẹ́yìn àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ inna khayral hadithi kalamullah ọ̀rọ̀ tó dájú téèyàn ń tẹ́tí gbọ́ téèyàn máa ń jòkóó fún òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú al-Qur'an wa khayral hadi hadi nabiyyu Muhammad sallallahu alaihi wa sallam sunna nabuwa muhammad ona ni ojú ọ̀nà tọ́tọ́ tagbọ̀rọ̀ máa tọ̀ wàṣọ́gbẹ̀lẹ̀ umúrùmú rẹ̀ fàájú ha gbogbo ọjọ́ bá ti pè lẹ́sìn tàà bá ti rínú àkọọ́lẹ̀ alukur'an àtàdísì bídíà ni wọ́n máa ń pè é wọ́n pè lẹ́sìn òkúlẹ̀ bídíà àti dalala òkúlẹ̀ dalala tó fi náà nítorí bá sì ti jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba anù ni ọmọ jẹ́ gbogbo tó bá ti wá wókó anù yóò padà wá wọná ọlọ́run وأحكامها الأضحية أنا لي أقفى فضلها ولا توفوا والحكمة فيها كني ìdígbà pàtàkì tí ọlọ́run fi ní ká máa pàléyá tọ́lọ́run fi ní ká máa pàléyá lọ́dọọdún lẹ́yìn náà wà àkàmùhà àwọn ìdájọ́ tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa tó so mẹ́ran léyá òun náà láfẹ́ fàlàyé lónìí àlẹ́wòdòfíwàtú ẹ̀rí ẹ̀ràn aléyá táà máa ń pa yẹn òní wọ́n pè ní àlẹ́wòdòfíwà wọ́n ní ilé àmà yóò bá hu mínà ìbìlì òun náà ni gbogbo ti adádìbólẹ̀ táà ń pa fún ọlọ́run ọba wa bóyá rànkúnmi ni ni yawma nahari níjọ ọdún ọjọ́ táà mọ́ pẹran táà mọ́ gúnran wa ayyama tashrik àtúnmọ́ pa láwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ ọdún àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ ọdún yẹn ni wọ́n pè ní ayyamu tashrik taqarruban ila Allahi azza wa jalla àáfin súnmọ́ ọlọ́run àáfin jọ́sìn fọ́lọ́run afẹ́fẹ́ dẹni ọlọ́run afẹ́fẹ́ kọ́lọ́run súnmọ́ wákàwà náà súnmọ́ ọlọ́run bí ìgbà ti pẹran èèyàn súnmọ́ ọlọ́run bí ti yàn kírun tán náà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wasjud waqtarib ọlọ́run bá ní ẹkẹrùn ẹfẹ́rí kanlẹ̀ kẹfù súnmọ́lọ́run bí bá sí ẹfẹ́rí kanlẹ̀ sí ní ọmọ súnmọ́lọ́run bá wọ́n ní bẹ́ẹ̀ náà ni ẹ̀rẹ́ yánà jẹ́ kò sí ẹ̀bẹ̀ láàrin wọn àti irun bọ́ bá ti kírun ó súnmọ́lọ́run tọ́ wọ́n wọ láàánú ẹ̀ àdáwò tí tó gba owó náà kú lọ́wọ́ yẹn kọ́lọ́mọ́jọ́ ṣẹlẹ̀ sí wa àwa tí a fẹ́ ṣe táàtì rí kọ́lọ́mọ́sà pèsè fẹ́ni kọ̀ọ̀kan wa àdèlílò alámọ̀ ṣàríyàtìhà ẹ̀rí nínú alukùránì pé iléyà pípa ẹ̀sìn ni iléyà pípa ọlọ́run bá Allah ó ṣe ní ìjọsìn táwa ṣe ní ayé kọ́lù ta'ala òun náà ni ọ̀rọ̀ tí ọlọ́run bá Allah ń sọ nínú alukùránì a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ bá ní fasalli ila Muhammad kírun wanhar kò sì tẹ̀ràn léyà fasalli wanhar suratul Kawthar lọ́wà suratul Kawthar Quran 108 ibẹ̀ lọ́wà ayà lẹ́kẹ̀ẹ́jì fasalli kírun kírun ìdí wanhar kò sì tẹ̀ràn léyà lẹ́yìn rẹ̀ ajẹ́pẹ́ ẹran táwọn ń pa ẹran tó jẹ́ pé ọlọ́run pa wá láṣẹ láti inú Al-Kùránì ni gbogbo àwọn tí wọ́n ń pẹ̀ràn míì táwọn náà ń pẹ̀rẹ̀ àwọn ní ẹlẹ́sìn ẹran táwọn ń pa ní èṣù lọ́pọ̀ àwọn láṣẹ kọ́lọ́mọba aláàkọ́mọ̀jẹ́ abá wọn pẹ̀ràn Ṣàngó kọ́lọ́mọ̀jẹ́ abá wọn pẹ̀ràn Ògún kọ́lọ́mọ̀jẹ́ abá wọn pẹ̀ràn òòṣà kọ́lọ́mọ̀jẹ́ abá wọn pẹ̀ràn Ògún ní ẹran ọ̀sẹ̀ ẹni máa ti ń da ẹ̀jẹ̀ lórí ọṣẹ ń pẹ̀ràn fún àlìjàmọ́ni kọ́lọ́mọba aláàkọ́mọ́sà sọ wa níbi ìbọ̀rìṣà a jẹ́ pé amọ̀lọ́láhù bìrìjámù bẹ́ẹ̀nà ìbádàtẹ́yìn ọlọ́mọba aláà ọkọ̀ aláṣọ oníkájẹ ìbádà méjì papọ̀ àṣọlá wà náhàr ìkírun fọ́lọ́hun àti ìpẹran fọ́lọ́hun méjèèjì ìbádàtáàni ní ẹ̀sìn ní méjèèjì kọ́lọ́mọba aláàkọ́mọ́sà ìgbà lẹ́sìn fún wa bá a ṣe lè kírun fún ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run àgbọ̀rọ̀ pẹran fẹ́lòmíì yàtọ̀ sí ọlọ́run ọba wa àdọ̀lérò aláàánáha ìbáadà mọ́sùbọ̀tà ẹ̀rí lórí pé ẹran léyà ìtawà ń pa àwọn adájẹ́ mùsùlùmí wípé ẹ̀sìn tiwa ni ẹ̀sìn wa ni kìí ṣe ẹran ẹbọ ọlọ́ọ̀bá aláìsàn nílẹ̀ Al-Qur'an Karim ọlọ́ọ̀bá ni wàlìbùdínà jẹ́ alínáha lakum min sha'airillah ẹ̀rí àwọn ẹran àwọn rànkúnmí min sha'airillah ay min ibadatillah ó wà nínú àwọn iṣẹ́ ẹ̀sìn tá a fẹ́ kẹ́ fi hàn táwọn yóò máa rí tẹ́ bá ń ṣe kíní tẹ́ bá ń ṣe lakum fiha khayri ọlọ́run bá ní lakum khayrun fiha ọlọ́run bá ní orí ń bẹ́ ń bí ẹran yẹn ò tẹ́ bá pa ò ẹ̀ẹ́rì orí ń bẹ̀ ìtumọ̀ ni pé ẹgbàládá ẹ̀ẹ́tùn wá súnmọ́ lọ́hun ẹ̀ẹ́tùn wá jẹran gbogbo ẹ̀ náà oore ni suratul hajj aya thirty six ibẹ̀ lọ́lọ́run ti ń ṣàlàyé fún wa wípé ẹ̀ràn léyà pípa ẹ̀sìn ni oríṣi ń bẹ́ẹ̀ fáwọn àtàbà pa ọmọ ìyá ayọ́dá kí wọ́n náà pa lọ́dún mi olówó olówó ẹgbẹ́ rẹ̀ ń pa ẹni tí olówó tó gbẹ́ ń pa ẹlòmíà ní òun ti kọ́lé ní òjò wọn pa ẹ òun ti fẹ́yàwó ní òjò wọn pa ẹran ẹ̀dá kan wọ́n pè nǹkan lẹ́sìn olóòtú pé òun ti fẹ́yàwó sígbà tó ti fẹ́yàwó sókè rùn ìgbà tó ti fẹ́yàwó sọ́gbàwẹ̀ ìgbà tó ti fẹ́yàwó tó ti kọ́lé ọmọ ìyá mi ṣé ọmọ kírun ẹ̀sìn dàrú lẹ Yorùbá gan alóhùn tí wọlé yá tó ti wọlé yá o sẹ́yìn bá ti bàlágà ó ti ṣe kíni ó ti wọlé yá nígbà tí bàlágà gbogbo ẹ̀sìn ti dọ̀rọ̀ yẹn ní ọrùn rẹ wọ́n ti sí fáìlì fún ọ ẹ̀rọ dọ̀ ọyìn lo mọ́tò two million five million kò sí ní gbaléyà yọ̀ọ̀ra bàtà ní hundred thousand fifty thousand kò ní gbaléyà èlé wọn tó lọ́rẹ́ jẹ̀mọ́ ọjọ́ lọ ìjọ tí àwọn tí wọ́n paléyà tí wọ́n bá ń gbalada léyà ọ sàbámà ọ wà omi lójú báyìí omi ò sì ní jáde kọ́lọ́mọ́sá ìsànú ẹnì kọ̀ọ̀kan ọgọ́lọ́njẹ́ àtàjí o ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa àdénílù sálẹ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta táàfihàn pé ẹ̀sìn ní iléyà ànábì ló sì fi kalẹ̀ fún wa àbáwá Anas bin Malik wọ́n ní àwọn rí báyìí láyé mọ́ yẹ gbà dáhà nàbí yóò sallallahu alaihi wasallam bí kabṣẹ́ ní amúláhàí ní akọ̀rọ̀mẹ́yìn ànábì pààyàn léyà lójú àwọn báyìí pẹ̀lú àgbò méjì tó tóbi amúláhàí ní tó ní kọ́lọ̀ white àti black amúláhà ẹran tó ní kọ́lọ̀ black àti kíní àti white adẹ́sì ó tún júwèé kọ́lọ̀ ẹran yẹn tẹ́sán olóhun rí báyìí báyìí náà pẹran léyà àgbò méjì rabata tó tóbi dáadáa ó wá jẹ́ amúlà haini wọ́n ní kọ́lọ̀ black àti white la akọ̀rọ̀ mẹ́yìnì wọ́n sì níwò tí ìwò náà tó gùn dáadáa ẹni tí ń jíwèé ọ̀nà tánàbí pa oúnjẹ yóò wáyé pé òun wà ń bẹ̀gbà tánàbí ṣe kí ni tánàbí pa súnà ní ká máa pa ẹ̀rọ léyà ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ọ̀pá iléyà ìwọ́n tó wá ní àádọ́ súnà nìwọ́n náà ìwọ́n náà òyìn dáàfin mọ̀ pé oṣù súnà náà ní pé kíwọ́n náà máa ń pa iléyá tipa rẹ̀ bá ti fi kíní tó bá ti ka afáwọn anáṣù ní ìdàgbà àfúnmá bìyẹ́bìyí wàsánmá wákàbàrà ó ní àdábì fi ọwọ́ rẹ̀ ní ló fi dubai lójúmú ó ní Allahu akbar ó sì akbar ó ní tá àdábì fi pa ẹ̀rà lówá ni ẹ̀yọ́ gbogbo àdá tá ń tẹ̀lé súnà nàbì ọlọ́mọsọ wà láwọn o ẹni bá ti lówó ó ti wọ iléyá ẹni tí ò lówó ni ọ̀wọ́ léyá ìbá àjágbàlagbà bẹ́ẹ̀ bá ti bàlágà tó bá ti lówó tó lè fi rẹran léyá ó ti wọ léyá ọkùnrin lè pa léyá obìnrin náà lè pa léyá ẹ̀yin mahat ni ẹ̀yin náà pa léyá ó ti ra góòdì ó ti ra bíìdì àbí ẹ̀hẹ̀n ó ti ra bàtẹ́rì sísì gbogbo ẹjì wà nulẹ̀ tó bá ti lọ sàárè òun ní kò tẹ̀lé ọ láàdẹ̀ ẹ̀rẹ̀ ríyà ni ó tẹ̀lé ọ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa alìfẹ́kìmọ́tò fi alìódìhìyà kí ni ìdí pàtàkì tọ́lọ̀ fi ní ká máa paléyà alákọ̀ọ́kọ́ kalima rántí pé anáhàrú wàzábùhù lillahi azza wa jalla ìbáàdà ìmá tẹran ẹ̀sìn ni sẹ́ẹ̀rí ẹran tọ́lọ̀ ń dáhùn àfi gbogbo nǹkan tó lẹ́mí tọ́lọ̀ ọba aláà ní ká pa áàdù àáwà dárúkọ ọlọ́run síbẹ̀ ká tó dùn àwa gbọ́lọ̀ tóbi nígbà tá a bá ń lò nítorí pé ọlọ́run ọba àlá lọ dá ẹ̀mí yẹn ọlọ́run ọba àlá òun ló sì ní ká pa á ọlọ́run ọba àlá ọwọ́ abúládá kalẹ̀ tó fẹ́ fún wa tá a bá pa á tán a gbọ́dọ̀ tó wá pa ẹran fún ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run bá ṣe máa ń dúró ẹran yẹn adìẹ ni ẹran ni kọ́dà èdè ní kankan yìí èdè ní eṣinṣin ọ gbọ́dọ̀ lọ lè pa á sídìí òòsà. ọ gbọ́dọ̀ pa abẹ̀mí fún nǹkan kan àti kọjá pé ọ̀pá fẹ́lọ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ ìdí pàtàkì tọ́lọ̀ fi náà máa pẹran lọ́dọọdún nìyẹn nítorí pé ṣe pẹran à ń pẹran tó dé àmọ́ ká lè mọ̀ pé nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú ọdún léyà òun náà ní gbogbo àtàbà pẹran bá a ṣe pẹran fún Allah nínú ọdún léyà yẹn gbogbo tó pa náà ká mọ̀ ká máa pa pẹ̀lú orúkọ ọlọ́run ká sì máa pa nítorí ọlọ́run afẹ́ jẹran alọ́mọ́kà àparí umura àti hajj àpẹran àbí afẹ́ kúròmọ́ àpẹran afẹ́ sọ̀wàlímọ̀ ìyàwó àpẹran afẹ́ pẹran jẹ́ fúnra wa àpẹran a sì wá sí bísímìlá Allahu akbar ọ gbọ́dọ̀ tó wá pẹran fún nǹkan mímọ́ yàtọ̀ sí ọlọ́run ọba wa ọlọ́run ọba ní kúlì ìyá nẹ́bí sọ pé inna salati irun tí máa kí wà nusuki nusuki dọ́wà bẹ́ẹ̀ yẹ ẹ̀ràn ìrẹ́ ànábì máa sọ fún gbogbo ayé kọ́ máa sọ níwájú wọn wípé inna salati ìrun gbogbo àti máa máa fẹ́rí kalẹ̀ tí máa kírun wa nusuki gbogbo àti máa máa mú ẹran láti máa dáadò bẹ́ẹ̀ láti máa dùn wa mahayaya gbogbo ìṣẹ̀mí mi wa mamati àti jíkulé lórí lillah lillah ọlọ́run nìkan ní máa fún rabbil alamin ọba tó ń darí gbogbo ayé la sharika lahu èèní fún nǹkan míì ní ìjọsìn tí mo kà sílẹ̀ yóò èèní kírun fún nǹkan míì inna salati àbí wa nusuki ńkọ́ èèní kẹran fún nǹkan míì la sharika lahu ìṣẹ̀ní fún ìṣẹ̀mí mi ìní gba nǹkan míì láàyè nínú ayé mi lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ní ìfẹ́fẹ́ mi mi tí n bá sì kú yìí kú lórí àṣẹ ọlọ́run èèní kú lórí àṣẹ òṣà ní ìní tẹ̀lé nǹkan kan lẹ́yìn ọlọ́run ìtumọ̀ ẹni pé àṣetẹ̀yìn máa ń kírun fẹ́ni tí èso ọlọ́run kí ní ìṣèjọ náà ń ṣẹbọ ẹni tí máa ń fún ẹlòmíì nínú sùkú nǹkan wà ní sókí ẹni tí máa ń pẹran fún nǹkan míì ó ti ní kíni ó ti dọ̀lọ́bọ ibi ni ibẹ̀ ni wàhálà ti máa ń ṣẹlẹ̀ táwọn àfáàlẹ̀ Yorùbá máa sọ fún wa pé ara àwọn tó wà mọ́ṣáláṣí àwọn ń gbààwẹ̀ àwọn lọ́mọ́kà àtúnpọ̀ àwọn kèfèrí àwọn nígbà ń kèfèrí nígbà sọ fún ọtọ lọ́gbọ́ ebe kọ́ máa pẹran sí ìdí ògún mọ́ máa pẹran sí ìdí Ọbàtálá àwọn èèyàn ń ju ẹran sínú omi Ọ̀ṣun àwọn èèyàn ń ju ẹran odidi màálù sínú òkun àwọn èèyàn ń ju odidi àgbò sínú ọ̀sà tí wọ́n fi rúbọ wọ́n ní ẹran eléyìí ẹran iye mẹ́ta ni ó àwọn táwọn náà sì ń wọ́n mọ́sálásí wọ́n kírun àwọn rẹ̀ pé kéèyàn kà wọ́n gbálẹ̀ nìkan kọ́ ni wọ́n pè mùsùlùmí ọ̀rọ̀ wọn dàrú mọ́ wọn lọ́wọ́ kò sì dàrú mọ́ wọn tí wọ́n ń wọ́n tó ń sọ ẹbọ tó tó wọ́n mọ́sálásí tó wọ́n kanra pé wọ́n lè ṣe muslim nígbà ìdá nǹkan mìíràn papọ̀ mọ́ra náà ló já máa pè ní káfíìrì tọ́wọ́ ti dúró lórí islam nìkan ọwà di bẹ́ẹ̀ bá ẹ pé bàbá ológun bàbá wọ́n lọ́rẹ̀ ẹnu ẹ̀nà wa àkùkọ ẹnu òbúkọ ẹnu àkẹ́ ah, ilẹ̀ yorùbá yọmọ káàkiri wọn ẹnu àkẹ́ wọn fẹ́ lo ó ti rẹ̀ wọn náà fẹ́ pin ẹran náà wọn fẹ́ pin fáwọn àwọn ayé tó mọ̀gbà tá a rẹ̀ ṣe tó mọ̀ sí gbà tó lọ ọlọ́run àwọn adúpẹ́ tàwídì o adúpẹ́ ìmáni o agbà pé kó láyò sí ìdáná ilẹ̀ àmàkátàbà láwò lánàá kò sí ní oṣù àbẹ̀ tọ́lọ̀ bá kọ fún wa wọ́n mọ̀ lánàá òun náà ẹ̀jẹ̀ rẹ̀ fọmọ pọ́ ń dá sí eré ọṣẹ ni ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀fẹ́ rárí ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀fẹ́ rárá kóńgbà fíjà ẹ̀jẹ̀ rẹ̀ ń mú pẹ̀lú sinapu eléyìí ọ̀dàrú lẹ̀ yorùbá o gbogbo ẹni ọba ti pẹran tó bá jẹ́ pé wọ́n fẹ́ lò ní láti fi ṣe oògùn ẹran tọ́pọ̀ ayẹ ẹyẹlé tọ́pọ̀ ayẹ àdàbà tọ́pọ̀ ayẹ ẹ̀bọ̀ ni o gbogbo tó bá ti lẹ́mìí àyípa fẹ́lòmíì àfi fún ọlọ́run ọba wa torí gbogbo ibi wọ́n mẹ́rin lọ wọ́n fi ń súnmọ́ èṣù ni takọ́rọ̀bà ilẹ̀ ṣọ̀yàtì ń tiwọn àwọn fi ń súnmọ́ èṣù ni lè jálẹ̀bù náà fẹ́ torí àǹfààní kan tí wọ́n lè pa àwọn olè lára èṣù yẹn àwọn olè dáfẹ́ bẹ̀rẹ̀ àbí torí kó lè ìnira àbí àdáwò kó fún wọn. kọ́lọ̀ wọlé àánú ẹ̀ àdáwò tó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa tó mọ̀ wá gbúra dìgbàdìgbà ẹgbẹ́ ajé alẹ́ àfà ẹ má da lóhùn ẹgbẹ́ ẹgbẹ́ lẹ̀ ẹjá gbé lọ wọ́n lágbájá wọ́n mẹ́rin bá wa wa ọlágbára ọlọ́run sórẹ́tù al-An'am aya 162 ibẹ̀ láti mọ̀ pé ẹran pípa la sharika lah àyípa fẹ́lómi yàtọ̀ sí ọlọ́run ọba wa ẹ̀rọ miami nílẹ̀ yorùbá wọ́n máa ń pẹran sí di òòsà ojúbọ wọn pẹran síbẹ̀ àwọn náà wọ́n padà jẹ́ ẹ̀rí láwọn ilẹ̀ lárúbáwá kan nísìn sàárè ìṣòro tí wọ́n kọ́ kalẹ̀ wọ́n sì lọ́wọ́ ju bẹ̀ yóò sì pẹran yóò sì jù yọ̀dẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ yóò sì kó bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ ni pé òun fi ẹran yẹn súnmọ́ ṣéwù yẹn kí ṣéwù yẹn kó lè bí àbùkátà òun àbí kó lè bá àwọn sọ fọ́lọ́run kó òun níṣòro èyẹ pọ̀ ní lárúbáwá ń sìn àwọn ẹni wọ́n pè ní kòdòrò yóò ẹ àwọn tí wọ́n ń sin sàárè tí wọ́n ń sin àwọn tó wà nínú sàárè kọ́lọ́mọ́jà bá wọn ṣe ẹ eléyìí ò tí ì dọ́dọ̀ wá ń bí wọn ò tí ì pọ́ọ̀tù rẹ̀ débí kọ́lọ́mọ́jà àfikọ́jẹ́ pé torí ọlọ́run nítorí ọlọ́mọ́sí ní kápá aláṣẹ kí ni iná láàmà pa alákọ̀ọ́kọ́ nu ẹ̀kọ́ pàtàkì tá a fẹ́ kọ́ àtàrí ìwòye tá a fẹ́ ní nínú ara léyà asáǹjẹran tẹ́lẹ̀ náà àti jama àǹjẹran kálukú náà jẹran ìjẹran nìkan ò nítumọ̀ tá a bá máa kí lè ẹ̀kọ́ tó lọ́n fẹ́ ká máa kọ́ lára ẹran léyà lọ́dọọdún ẹlẹ́ẹ̀kejì ìṣìyà sunnati nabiyillah Ibrahim alayhi salam ọlọ́run ọba aláàfẹ́ ká máa rántí ojú ọ̀nà anabi ibrahim aleyhi salatu wa salam èyí tó dẹ́kun ọlọ́run bá aláàkọ́ aláfẹ́ wípé ọmọ rẹ̀ ẹyọ ọ̀kan tó bí ismail wípé kọ́lọ̀ lè pa anabi ọlọ́lá lóòótọ́ anabi lálá anabi wa ibrahim ọlọ́lá aláwọn anabi ọlọ́run sì ní wáhàyí ni ìbánisọ̀rọ̀ ọlọ́run ọba ni táwọn anabi ọlọ́run bá ti lálá pé kíní kan ṣẹlẹ̀ ọlọ́run ti bá wọn sọ̀rọ̀ nìyẹn wọ́n mọ̀ lọ́lọ́ ṣe nǹkan yẹn tán bá ti jí ẹ̀yọ́ máa yá Ibrahim oṣù lọ́ba lálá ọba sọ fún ọmọ rẹ̀ pé ah ìwọ ọmọ mi inni adébáfọ̀ mọ̀mọ́ lálá pé mo dú ọlọ́run ah ẹ lálá pé dú mi ṣe bí ọlọ́run ọba aláàní ló mú aláàyàn wá fún yín ó fọ́ alẹ́ máa tó mọ̀rọ̀ ọlọ́run ní kẹ́ mí nìyẹn ìyẹn ọ̀dàrú mọ̀. Allahu Akbar ọmọ tó jẹ́ pé ọ̀sẹ̀ ń dàgbà bọ̀ tàwí ní ti yé ipò tọ́lọ́mù bá ti pàṣẹ ìbá jẹ́ mi wa náà lọ́pàṣẹ kọ́ lọ àṣetán ní kò ṣe ṣe o sọ̀tẹ̀dínú Allah mina sọ́bìrì ó rí pé yín ṣe sùúrù tó fi tán àsìkò pẹ̀lú ara wa náà nìyẹn bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn ọlọ́run wọ́n jà sí gbogbo àwọn ọmọ wa ọlọ́mọdé wọn rìn nàmí lẹ́yìn ọ̀nà Islam táwa náà rìn kọ́ wá sàlékún ìmánì tiwa àtàwọn ọmọ náà mọ́jà àwọn ọmọ ó ṣe tiwọn lọ́tọ̀ kò sí orí burúkú tó tó kí bàbá ọmọ ń lọ apọ̀ ọ̀tún kọ́ mọ́ gba pósì lọ ìbànújẹ́ jẹ́jẹ́ ojúmọ̀ ni. ọlọ́ọ̀bà láwọn sọ fún wa pé falama asilama ọlọ́run ní asilama ọlọ́run ní àwọn méjèèjì Ibrahim àti Israel eh, bàbá àtọmọ nígbà tó wá ju wọ́jú sẹ́lẹ̀ pé àwọn tẹ̀ láti ọlọ́run wá tẹ́láwó lórí jẹ́bí adébí Ibrahim ọwọ́ aṣọ fún Ismail pé ó ti yá Ismail ó ti sùn sílẹ̀ rẹ̀ wọn ò dé lọ́wọ́ o wọn ò dé lẹ́sẹ̀ o ṣe mọ̀ pé ẹran báwa bá dé e yọ sá lọ adébí Ismail òun náà gbàfà wọ́tẹ́láwó lórí jẹ́bí nígbà tó fẹ́ gbẹ́lẹ́lẹ́ ونادينا أن يا إبراهيم anábì ibrahim kọ́ da ọ̀bẹ bí ọlọ́run báyìí ọlọ́run ní àwàláwà pè é pé ibrahim wọ̀nà àdáyìndá ayé ibrahim yọ ibrahim kọ́ ní sọ́jọ́ tọrọ uyá aláàrẹ̀tọ́lá ta sì ní kọ́ lọ lẹ́dú ọmọ rẹ̀ ó ti mú àlánà ṣe o ọ gbọ́dọ̀ dún o iná kazalika náà jì zílì mọ́sí níyìn àwọn ọlọ́run ó sàn lẹ́sàn torí pé ó ti wà ní àwọn ẹni rẹ̀ inna hadha lawal bala'ul mubin àwọn náà mọ̀ pé àdáwò ní ta ní oṣeun àdáwò ní fún afẹ́fẹ́ dọ́wò náà ni bọ́yá ó nífẹ̀ẹ́ wájú ọmọ lọ àbó nífẹ̀ẹ́ ọmọ ju àwọn ọlọ́run lọ ọlọ́run ní àdáwò yẹn àdídì pa láṣẹ rẹ̀ ni ọlọ́run bá ní wọ́n fàdà ìnáhùn ọlọ́run bá ní àwa pààrọ̀ apàrọ̀ Ibrahim pẹ̀lú kíní believe in azim pẹ̀lú àgbò àgbò tó tóbi àníbi Ibrahim wókè báyìí àgbò yẹn ń bọ̀ látòkè sọ́mà ní jama ẹ̀lákùn ẹ̀ka ń bọ̀ láti sọ́mà ó sì balẹ̀ ìjìgà ẹ̀rọ màyá mi mọ̀jísà ní jama ọba alẹ̀ báyìí ọlọ́mọba aláàmì wọ́n tàrákìnà alẹ́ ìfẹ̀lẹ̀ àkìrín àgbòyẹ́ ní pa ọ̀yá Ibrahim ọ̀yá sọ pé kí Ismail ó dìde ń tẹ̀ àgbò yẹn ní kọ́ pa bó ṣe wá pa wọn táyé ó fi parẹ́ àásọ dẹ̀sìn gbogbo àwọn tí wọ́n ń bọ̀ nínú àwọn tí wọ́n bá tún gbàgbọ́ bí ìwọ náà àgbò ni wọ́n máa pa wọ́n máa fi àgbò pípa tí wọ́n rántí àgbò tiẹ̀ tí wọ́n pa ọlọ́run ọba ní salamun ala Ibrahim ibi ọlọ́run ti sáàmù tán náà Ibrahim ni ọlọ́run ní aláfíà wa kọ́ mọ́ bẹ̀lẹ́ rẹ̀ ìwọ òtún dààmú mọ́ òní dààmú láyé òsì ní dààmú nù sáré òní dààmú jọ̀lùkìyàwó ibi ọlọ́run ti parí tànàbí Ibrahim salam tọ́lọ́n bá ti ní kálàáfẹ́ ọmọ báyàn ẹ̀dá ogun ló dúkù jẹmọ́ ọlọ́mọsẹ̀ sànà wa náà aláfẹ́ àtọ̀dọ̀ ọlọ́mọsẹ̀ àjọ ma bá wa gbé ọlọ́ni kazalika náàjí fílì mọ̀sùnì ọlọ́mọ bá ní ẹ bá ṣe ṣe náà nìyẹn gbogbo àwọn tí wọ́n bá ti ń sìn wá lódodo tí wọ́n sì ṣe dáadáa sáwọ ọlọ́run a mọ̀ sàn wọ́n lẹ́sàn kí ni dáadáa dáadáa níbi Ibrahim sundom ẹni dáadáa tó ṣe dáadáa ni pé ọgbà fàfádánwò ìwọ́n náà gbà fàfádánwò tiẹ̀ náà kó lè sinmi kí sàlámù ọlọ́run kó lè sinmi kó lè sọ̀kalẹ̀ lé lórí ọ̀là aláàfíà tó bá ti gbàgbọ́ lọ́run yóò pé bọ́lọ́run ṣe fẹ́ ni ẹni máa dúpẹ́ lórí èyí tí ń dùn mí nú ẹni ṣe sùúrù lórí èyí tí ń nú jẹ́ àdéhùn lọ́lọ́run fi ṣe ọlọ́run bá aláà ìnáwó ẹ̀rí Ibrahim mi ìbá àdínà mọ́mìnì nínú àwọn olùgbàgbọ́ òdodo tí ìmánì wọn kànkè òun náà ni Ibrahim nínú àwọn ẹrú wa tọ́jú olùgbogbo òdodo ọlọ́run ti fún àwọn yẹn ní tẹ́síkíà ọlọ́run ti ti rẹkọmẹ́ndì àwọn ìpẹ́tọ̀ àwọn eléyìí o. ẹ̀yẹ ọlọ́run bá láàrin àwọn eléyìí ní o ọmọ ya Imani imani imani kìí sàdánwò eléyìí nìkan ni Ibrahim rí o ẹ̀yẹ ya. àdáwò pọ̀ rẹpẹtẹ o tàbí pé tàbá ń kàn sí ilé oṣù látara bẹ́ẹ̀ èrè sùúrù lórí àdánwò àti lórí ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba òun náà ni kọ́lọ́run sọ̀yàn di ẹni rè lẹ́yìn náà èèyàn jẹ́ wòlíì ọlọ́run ọba wa tó bá jẹ́ èèyàn lásán tó bá jẹ́ àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba aláà yóò fi gbé wọn ga ní nínú ipò tó eléyìí ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ tọ́yẹ ká máa kọ́ tá a bá ti gbọ́ pé ilé yá ń bọ̀ ilé yá ń bọ̀ ilé yá ń bọ̀ ó yẹ ká máa fi ilé yá ká máa fi èrè ìdíhùn yín máa nìwọ ni kì í ti pé a mọ̀ wò pé ah màálù ní dáàdi fẹ́ pa àgbo mọ́mì ẹ̀ rí wo rẹ̀ ẹ̀ èmi wà lọ́lẹ̀ haúsá ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ dùn àtẹ́ńtọ́ fẹ́ tẹ́nà àtẹ́ńtọ́ fẹ́ jẹran àwọn obìnrin ti máa fọ́pọ́t wọ́n ti máa sọ èyí tó fi ṣẹṣẹ̀ rẹ èyí tó bọ̀ èyí tó bí gbogbo ẹ̀ náà dáa àti ẹ̀ dáa àmọ́ ìyẹn gangan kọ́ ni wọ́n fẹ́ ká mú nínú ọdún léyá ẹ̀kọ́ tó wà ń bẹ̀ òun náà ni pé ká gbàfà fún ọlọ́run bí ànábì Ibrahim ṣe gbàfà fún ọlọ́run ọba ká sì gbàgbé ọlọ́run padà dùn wọn nú tá a bá gbàfà fún ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́kẹta nínú àwọn ìdí pàtàkì tó wà nínú ẹ̀ràn iléyá táǹpa ìmùtìhánulá lè taqwa ibadihi ọlọ́run ọba Allah ó fẹ́ fi wo ìgbàgbọ́ wa àti bẹ̀rù ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala onílànyẹ̀nà lọ́lọ́ha lóhùnmọ́há ọlọ́run ọba ní ẹran yí tó tóbi yẹn kò ní dọ́dọ̀ ọba o òun ọlọ́run ọba ìjẹran wàlá àdìmá òhà ẹran ń sàn yẹn ẹ̀tọ́ mọ́ tónítóní yẹn ọlọ́run ọba ní ẹ̀jẹ̀ rẹ̀ ní ọlọ́run wà ọba tẹ́ fi yẹn òun fẹ́ lò fẹ́ lò náà nìyẹn ọwọ́ fún fún nǹkan ara rẹ̀ gbọ̀n nígbà tó dú ẹran yẹn tán ẹran tó sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sísè òun ti yajú lẹ̀ yóò tẹ́ najú lẹ̀ yìí tí wọ́n náà padà najú lẹ̀ ń jọ́ mi ẹ̀rú bá ọ́ ẹ̀hà lọ́n ní ìbẹ̀rẹ̀ ọlọ́run tá a fẹ́ lónìí ọlọ́run ní pẹran oṣù pẹran suratul hajj ayat thirty six nínú àwọn ìdí pàtàkì tá a fi pẹran léya asadaqa alal ahli wal fuqara amako kò ní jẹ́ ẹran tí wọ́n dá o ẹnìkan kan pàdé rẹ̀ ní bọ́sítọ̀bù ó ní aláàjì ẹ pàdé àkókò o nítorí ọ̀dá o ó ní tí ọ̀dá náà lẹ́mọ̀ rí kíbẹ̀ sí ń lọ tí ọ̀dá lẹ́mọ̀ sí iná lẹ́mọ̀ rí wọ́n dá ẹran fún mùsùlùmí òdodo mùsùlùmí sàárà òun ni ó mú ẹran tó bá wù yóò pa lásìkò tó bá lásìkò tó bá àmọ́ ẹran tó bá ti nífẹ̀ẹ́ pẹ̀lú pé àkùkọ ní kẹpa ẹ má pa abo adìẹ orúkọ ní kẹpa ẹ má pa abo ẹran màálù ni kọ́lágbá mi wọ́n máa dá èèyàn báwọn èèyàn pé èèyàn ni kọ́lọ̀ sọ wa mẹ́ tó bá jẹ́ àwọn ẹran tá a máa ń jẹ sẹ́nìkan bá ti dá ọ̀gbọ̀dọ̀ ṣe torí ẹni yóò sọ ẹni tó sọ fún wípé àkùkọ ni ó là ọ kì í ṣe abo adìẹ lẹ́yìn náà tó bá tó sọ fún ọ pé àsìkò wáyé lọ́pàá ọ̀gbọ̀dọ̀ dáhùn torí sàárà wọn tó wálẹ̀ tó lè pàtó lásìkò báyìí ni yóò sọ ohun tó dé tí ò fi tọ́ lásìkò míì ẹlẹ́ẹ̀kẹta wọn ọ̀gbọ̀dọ̀ sọ fún ọ àwọn ayé lọ́ọ́ ha fún àwọn àjẹ́ ni wọ́n ṣe kí ni wọ́n gbà òpin fún ya ilé ọkàn ìyá àṣàlẹ̀ náà fóònù náà àwọn ìyá yẹn oríṣi mọ́ ṣe wà yẹn o àwọn náà ń darí ayé o ẹ̀hẹ̀ bí wọ́n bá ti lọ lè fún àwọn ìyá yẹn èyí ti sọ àwọn ìyá yẹn dọ́ lọ́wọ́ bá ti ń darí kádàrá èyí ti dẹ́lẹ́bọ̀ ẹ̀rọ màyá mi sàárà sàárà ni ẹran ya, ó sì sàárà fún àwọn fámílì ẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ wọ́n jẹran ó fáwọn tálíkà ó tún fi pamọ́ kò sí tó burúkú fi pamọ́ kó tó máa jẹ́ díẹ̀ díẹ̀ ẹ̀rọ màyá mi àwọn aláìní àwọn níbọ̀ rẹ̀ ó fún wọn sàárà ni ẹran ya, sàárà sì ní ìmọ̀ bí oore fún yàn ìsì máa ń ṣe kí ni ìsì máa ń tilẹ̀kùn aburú ló fi jẹ́ pé ordinarily ó lè fẹ́ràn sí sàárà lẹ́ni day lẹ́ni time ọkàn ronú dọ́kan ọkàn ní kẹ́nìkan bọ́ pa màálù àbí ewúrẹ́ àbí àgbò láì sẹ́pẹ́ nìkan dá o ó sì pàá tán ó pè fáwọn èèyàn ó pè fáwọn èèyàn ọlọ́run fi ti agbúrú kò fún ọ ó lè pàdé kó fáwọn èèyàn kò lẹ́sẹ̀ àmọ́ kọ́ mọ́ lọ́mọ ẹbọ kó sì má lọ́mọ bídíà torí ìjọba ti jẹ́ ẹbọ kí ní ọjọ́ ìjọba bídíà ní ọjọ́ àwọn èèyàn ń rí adìẹ mọ́lẹ̀ fúnjọ́ mẹ́ta wọ́n rí màálù mọ́lẹ̀ fúnjọ́ méje lẹ́jọ́ kejì wọ́n sì wá pa ìjọba kú síbẹ̀ èmi ò ní kú o àwọn àjọ náà máa fàtẹ́kùn sí ah kí ló ń sọ yìí nǹkan bẹ lọ́wọ́ àwọn jálàbí wọ́n sì wá mú jáde ara ó ti ní yóò ti wíìkì wọ́n àwọn sàárà jakujaku báyìí ayé ṣe kí ni ayé bá wọn ṣe ẹran líla sàárà ni sàárà tó lẹ́tọ̀ọ́ ni lẹ́yìn náà ẹlẹ́karùn-ún ashukuru lillahi ala wàhálà ihìl àzìmà ẹran léyà pípa bó ṣe lọ́dún tó mú owó tó pẹran yẹn ó fi dúpẹ́ fún ọlọ́run lérí àwọn ìdẹ̀ra tó ṣe fún ọ wípé ah ìwọ náà ọlọ́run ní kí ọdún ní ọba ọ oríyàwó ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀kọ iṣẹ́ rẹ̀ sì ń bẹ lọ́wọ́ ẹ̀kẹ́ tí bọ́ ọlọ́mọdé ọgbọ́n máa wà lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ sì ń tò ọláǹfààní àti sẹ̀mí òsínlọ́sibítù òsínlẹ́ bí wọ́n ti ń wo wèrè ọdún bọ́ láyé ah, ẹran yẹn ẹran yẹn òfin dúpẹ́ fún ọlọ́run ọba ni ọlọ́run ọba ni kadhalika sakharnaha lakum ọlọ́run ọba ni à ah, àwọn ọlọ́run ọba la rọ àwọn ẹran yìí fún yìí bẹ́ẹ̀ ṣe dáhùn dùbúlẹ̀ yẹn eh, àwọn alání kan gba rírọ o àwọn ẹran oríṣi o àwọn ọlọ́run la rọ̀ fún yín ọlọ́run ọlọ́wọ́n bá ní ẹran pípa yẹn ẹ̀fín dúpẹ́ ni o ṣọ́tùl hajj ayà 36 òkùnmúhà kí ni ìdájọ́ ẹran pípa ẹran léyá ìdájọ́ ẹran léyá súnnàtò mu'akkada súnnàtà kàn nípa ni súnnàtà kàn nípa ìtumọ̀ ẹni pé ládàá rẹ̀ pọ̀ ládàá rẹ̀ pọ̀ àmẹ́ni tí ò bá pa kò lẹ́ṣẹ̀ ẹni tó bá pa yóò gba ládàá tó ṣe kí ni ládàá tó pọ̀ ọ́ àmì ẹni tí ọba pa kò ṣe kí ni kò lẹ́sẹ̀ ẹ wo ká fi pàfúùmù sára ń sìn àwọn àtàjọkùnrin tá a bá ń jáde sẹ́wọ̀n pé súnà nìyẹn náà súnà tó mustahabba súnà tá a fẹ́ ládàá rẹ̀ tó nǹkan àmì ẹni tí ọba lò kò lẹ́sẹ̀ a wá fi yẹn ká wá fi wé ẹ̀ràn léyà súnà mustahabba ni pàfúùmù lílò fọkùnrin jáde súnà muakkada ni ẹran pípa ẹran léyà pípa kárùn pákò kábẹ́ sàlùwàlá sọ́nà mustahaba ni a fẹ́ àmọ́ kí á wá pẹran léyà súnà mọ́ ákàdà lòun akàwọn nípa ìtumọ̀ ẹni pé ànẹ́bí ò lè má ṣe súnà tá ànẹ́bí ò lè má ṣe ní gbogbo ànẹ́bí mọ́ ákàdà ó sì ẹ̀jẹ̀ pé ní tí ọba ṣe kò ní ṣe kíni kò ní gbẹ̀ṣẹ̀ àmọ́ ládàá pọ̀ ló ṣe kíni ńlọ bọ́ fún tọ́wọ́ àtijọ́ àlè àmà tí wọ́n bá wá ń wọn iṣẹ́ rẹ̀ wọ́n òun ẹran léyà náà ọmọ ìyá mi tí wọ́n wọn àwọn ọ̀ràn yàn tán wọ́n tún wọn àwọn iṣẹ́ náfìlà ó lè jẹ́ pé ẹran léyà ìlọ́lọ́wọ́n bá aláwọ̀ fi kún sẹ́rẹ̀ níṣẹ́ rẹ̀ fi wọ̀n sùn wọ̀n láti sọ pé bẹ́ẹ̀ bá ti lówó ó ti wọ́wó kí ni jàmáà ó ti wọlé ya wọ́n bá wọn dá sàkásà o ó ti ẹni tí ọba wa pa kò sí ìjìyà kan fún àmọ́ kò ní bá ládàá pípa ẹran léyà lọ́dọ̀ ọlọ́run jẹ́ kìíyàmà tó jẹ́ pé ẹni tọ́pa ẹran léyà òun bá aládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹni mú owó tọ́pa ẹran fọ́lá àdúgbò àjẹni tó ń fowó rẹ̀ pamọ́ láyé spẹ̀wìyàn òun lè rí bákan náà kọ́lọ́mọ́ ṣe wá láwọn o ṣùrùtò ògùnfìyà ẹ rí àwọn mọ́jẹ̀mú tó so mọ́ ẹran léyà àwọn ọmọ àtùmọ̀ sàlàyé fáwọn tí ó mọ̀ àǹtẹ̀kùnà mìbàhí mọ́tàlá ẹran léyà yìí wọ́n ní ó gbọ́dọ̀ jẹ́ nínú àwọn ẹran tí ànábì ní ká máa fi paléyà wọ́yẹ̀lì ibùl òun náà ní rànkúnmí wọ̀lì bákàr àti màálù wọ̀lì gánàm àti gánàm gánàm yẹn lọ́wọ́ tó sí méjì àgbò àti ewúrẹ́ ni wọ́n pè ní gánàm àlè ibilu rànkúnmí wọ̀lì bákàr àti màálù wọ̀lì gánàm àti gánàm gánàm lọ́wọ́ tó sí méjì wọ́n á máa pe àgbò ní gánàm wọ́n á máa pe ewúrẹ́ náà ní gánàm ajẹ́ pé rànkómi màálù àgbò àtẹwúrẹ́ akọ wọn àbábo wọn ọlọ́run bá ní wali kulli ummatin ja'alna mansaka ọlọ́run ní gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan láti fún ní nǹkan tí wọ́n máa fi ṣe àmì mansaka ẹ̀sìn nùsùkù náà nìyẹn o àwọn ìjọ kọ̀ọ̀kan láti fún ní àwọn nǹkan tí wọ́n máa fi tí wọ́n mọ̀ fi sin àwọ ọlọ́run ọba látara àwọn ẹran tá a fún wọn lèyẹ́sì kúrísìmọ̀lọ́ ala ma razaqahum min bahimatil an'am kó lè máa dárúkọ ọlọ́run ọba lérí àwọn ẹran tá a fún wọn yẹn nínú àwọn bahima ajẹ́ bahima òun ló gbọ́dọ̀ jẹ́ ẹran tá fi pàléyà sọ́tò alhajj ayà 24 bahimatil an'am òun náà ni ibil rankumi màálù àgbò àti ewúrẹ́ bọ́yá bo àbákọ wọn ìta ń gbẹ́rẹ́ bẹ́ẹ̀ ni pé adìẹ kò sínú bahima adìẹ wọléyá àbí tọ̀ lóyìn bá lọ lè pa pẹ́pẹ́yẹ kọ̀wọléyá ẹni bá lọ lè pa tọ́kí kọ̀wọléyá tọ́ọ̀ bá lówó ọ̀ọ́pọ̀ ọlọ́lẹ̀ ra tọ́kí ọ̀fẹ́ jẹ mọ́pọ̀n paléyá ó lè rẹjá ọwá dùn fún rẹ ẹ̀jẹ̀ jáde ọlọ́fẹ́ paléyá ọ̀paléyá o torí àwọn eléyìí ti bahima bahimatul an'am lọ́lọ́n dárúkọ nínú súra yìí sọ́tọ̀lá hajj aya 24 mẹ́jọmọ́lá kọ̀kọ́ kọ́ jí àwọn ẹran tí wọ́n ní kápá ẹlẹ́ẹ̀kejì antabluga sinnal mahduda shari'a táwọn ẹran yìí kí wọ́n sì dàgbà kí wọ́n dàgbà kí wọ́n tóbi kí wọ́n ti wọ ìlera àlè ibil ẹ̀rí rà ń tiẹ̀ ọ nù ẹ̀gbà wá pé àsìkò tí yóò tó wọlé yá nígbà tó bá tó ọmọ ọdún márùn-ún tó ti gbẹnu lẹ́ẹ̀kẹfà ẹ̀rí màálù tiẹ̀ tó ń bá ti pọ́mọ ọdún méjì tó ti gbẹnu lé ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ni àgbò àgbò àgbò ń tiẹ̀ òun ti pé ọdún kan yóò ti gbẹnu lé ọdún kejì ẹ̀rí ewúrẹ́ òun ti kọjá oṣù mẹ́fà sókè tí wọ́n ní ẹran yìí ọwọ́lé yá ẹran yìí kọ̀ wọlé yá àwọn tá a kà ọdún ẹ̀ ni a bí àwọn fúlàní ìgbótò màálù yìí ọdọọdún mélòó tó ti ń sìn rànkúnmí a béèrè àmọ́ pọ̀lọpọ̀ àwọn àgbò tó fún wa lásìkò ọdún ní ìdíkà béèrè àwọn ti tóbi tó gba ilé yìí ẹran mi lè kúrú bí àwọn àwọn ẹran ìbílẹ̀ àwọn kúrú ẹ̀hẹ́ ọdún bẹ lórí ẹrọ tí wọ́n máa ó gbé alé ìkéré wọ́n ní kò gbé lọ́wọ́ ẹni tí ń sìn yín abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sà ìgbà lẹ́sìn fún wa ẹlẹ́ẹ̀kẹta náà wọ́n mọ́jẹ̀mú àtẹ̀kùnà khaliyatan min al-uyub al-mani'ati min al-ijza' òun náà ní kọjá pé àwọn ẹran yìí wọ́n lálàáfíà wọn ò ní Ah, ah, wàhálà la wọn láàrùn la ẹran tó dangadia ẹyẹ anabi wa muhammad wa sallam anabi ni arba awon anabi ni ẹ̀rí nǹkan anabi ni arba awon anabi ni àwọn ẹran mẹ́rin kan bẹ láti jùzí ufin adọ́ọ̀hì kò tọ́ káfí paléyà kò tọ́ nìkan kọ́ kò wọléyà a gbọ́dọ̀ mú káfí paléyà alákọ̀ọ́kọ́ anabi ni al'awra'u ẹran tó jẹ́ pé funfun funfun ojú ẹ̀ funfun ojú rẹ̀ ó ti bo dúdú ẹ̀ mọ́lẹ̀ ẹ ojú ẹ̀ ti dà àdà àwòrán A ní irú àwọn ẹran bẹ́ẹ̀ àlìbáyìnú alibayi à tọ́jẹ́ pé funfun yẹn funfun gan tíntìn tí báyìí ní dúdú tó kù táà rí bẹ́ẹ̀ àbíkó ti bò mọ́lẹ̀ irú ẹran yẹn sì tẹ́ẹ̀ bá ń lọ bí ibi náà fẹ́ máa lọ wọ́n máa gba pé torí kò rí ní ara dámọ́ irú ẹran báwọn <laughs> anábìrin láti di fún kọ̀ wọlé ya ẹlẹ́ẹ̀kejì almaridatu walmaridatu ẹran aláàárẹ̀ alibayin maraduha tọ́jẹ́ pé ààrẹ ń ṣe tọ́ba nàró yóò tún ṣubú tọ́ba nàró yóò tún ṣubú ìgbẹ́ rẹ̀ lọ́yà alẹ́ yìí láti mọ̀ pé a ẹran yóò gbádùn anábìrin kọ̀ wọlé ya gbogbo àwọn ẹran yìí máa bèèrè pé ẹ̀yà àrí tírítì ní dókítà kan ẹ̀rọ mọ́ràdàkúrà ó lè kókó tó délé wàlẹ̀ àríṣáù àlìbáyínú bọ́ọ̀lì ọ̀hà ní ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹran tó jẹ́ pé ó mùkún ó mùkún ni pé ó ti di arọ ti di arọ tí àwọn yòókù rẹ̀ bá ń lọ wọ́n ti rìn bí tiro. ẹni tí ń ti ro ẹni tó ti yarọ ànábì ní ààrẹ sí kíni ààlè pa wàlìkẹsẹ́rẹ́ tó alẹ́ ti lantún kí lẹ́yìn náà ẹran tó jẹ́ pé ó rù ẹ̀hẹ́ tí a ti rí egun ara rẹ̀ báyìí tó ti yọ́ ta látùn kí o ní pé tẹ́bá fẹ́ náà ta tẹ́bá fẹ́ fọ́ egun rẹ̀ ẹ̀ ní mùdùmùdù ń bẹ̀ tẹ́bá fà báyìí yóò fòó fòó ní ó ṣe lọ́mọ wá bínú pé áá ah, ah, kíní tó mo fẹ́ mú yìí kíní ọ̀bọ̀ sí lẹ́nu sẹ́ríwọ̀ àwọn ẹran yẹn kò gbádùn kan tó pa á ẹ̀nà tó bá gbádùn àwọn mùdùmúdù wà mẹ́ tí ó kì síbẹ̀ ànábì gbogbo àwọn ẹran tó bá ti rò ẹ báyìí ẹ lè fún lóúnjẹ ẹ oúnjẹ fún ẹ gbọ́dọ̀ kúrú ẹ̀ pa ìlera torí pé kò ní ní mùdùmúdù nígbà ń gbọ́ yìí ní gbogbo àwọn ẹran yìí wọn ò ní àlàáfíà ọlọ́wọ́n bá aláà ọba alálàáfíà aláfẹ́ fún nìkan ká fún ọlọ́run ní ìtọ́dá ká fún ọlọ́run balẹ̀ náà tọ́dá ẹlẹ́kẹ̀ẹ́rin náà wọ́n mọ́jẹ̀mú àǹtẹ̀kùnà máàlìkà lèlùmùtọ́hì kọ́jọ́ pé ẹran yẹn ìwọ ló ní mọ́gbé ẹran ẹlẹ́ran o ẹni bá di ẹran gbé tó lè fi paléyà kò ní ládàá torí kò ń kó ní ẹran yẹn ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa ayé súnmọ́lọ́wọ́ ọba pẹ̀lú ẹ̀ṣẹ̀ kálọ̀ lè gbé ẹran káwọ́ láfẹ́ fi súnmọ́lọ́wọ́ níbo ti gbé ẹran yẹn ó ti jìnnà sọ́lọ́wọ́ rẹ́dì ẹ̀hẹ̀ bó lè sọ wá pàtó àbí súnmọ́ lọ́hùn ẹni tí òsànà ti tiẹ̀ ẹni ẹ̀ṣọ́ ẹ̀rọ tí wọ́n ń sèpè lọ lórí ẹ̀ ọ̀wọ́n káàkiri láàrin àdúgbò ọdún gúdọ́ mẹ́fà wọ́n tán tán sáyẹ̀sì káàkiri ìlú wọ́n fẹ́ gbẹ̀rẹ̀ ẹ̀hẹ̀ ẹni bá ti jí ẹran gbé kò ní ládàá léyà o inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba ọlọ́run ọba tó máa ní kò kí gba ìdọ̀tí tọ́ọ̀bá tó jẹ láàdá nìkan lọ́kàn bó fún ọ kí ládé tó fẹ́ máa gbé ẹran ẹran tó bá pa kọjá pé ọ̀lọ́ ní àbí ẹran tí wọ́n fún ọ níyọ̀ǹda pé àwọn fún ọ kọ pa tẹ́nìkan bá ti fún ọ pé kọ pa wọ́n ti bọ̀ ọ́ nánu àbí wọ́n ní bá mi pa ìwọ náà jẹ́ mbẹ́ àwọn ẹran tó lè pa nìyẹn àgbọ̀dọ̀ jí ẹran o ẹlẹ́ẹ̀karùn-ún wọn ń takú náà fil waqtil muhaddad laha kápá ẹran lásìkò tó ní kápá ọba mú ẹran jáde ọdún kúdọ́ márùn-ún lọ́ba ní wọ́n fẹ́ pa màálù wọ́n fẹ́ dín kalẹ̀ ah, ọmọ ìyá mi àsìkò tí àdúgbò tó di lẹ́yìn ìjọ karùn-ún ọdún lọ́ba ń lọ jàgbóró wọ́n fẹ́ pẹ́ lálẹ́ àti ẹ́ anígbélébé ó ní sàárà ni kò nígbà tí ọ̀bọ́n ló ń lé náà ẹni bá pẹ́ni lásìkò tí yẹ kó pa wọn ní kọ́ ládàlẹ̀ fún àsìkò là á máa ń pa ẹran àsìkò tá a máa ń pa ẹran òun náà ni ọ̀wọ̀ mi bá àdé lẹ́yìn gbàtà bá ti tán yawma nahari níjọ́ ọdún léyà ila gurubi shamsi min akhir yawmin min ayyami tashriq a pẹran lẹ́yìn ìgbà tàbá ti kí ìdì tán níjọ́ ọdún léyà a wà pa níjọ́ kejì léyà a pa níjọ́ kẹta léyà a pa níjọ́ kẹrin léyá tó bá díjọ́ kẹrin léyá tí oòrùn bá ti wọ̀ oòrùn jọ́ kẹrin a lè tẹra mọ́ tí wọ́n bá ti di pé òun wọ́ o fẹ́ tẹ mọ́ o lè tẹra mọ́ ni pé ẹni bá fẹ́ tẹran lẹ́yìn ìgbà bá ti gíríbì tán là á máa ń bẹ̀rẹ̀ pípa ẹran a níjọ ọdún níjọ ọdún ni a ní àyàmọ̀ àwọn ọjọ́ tí wọ́n ń pè ni àwọn ọjọ́ ọdún èyàn wá jẹ́ ọjọ́ mẹ́ta jẹ́ mẹ́ta pẹ̀lú ìjọ ọdún oníjọ́ mẹ́lẹ̀ jẹ́ máa oníjọ́ mẹ́rin wọ́n tó ń pé ẹran wọn ẹran wọn báyá yóò ti rọ̀ yóò ti wálẹ̀ ìgbàláyé ìjọ mẹ́lẹ̀ lọ́wọ́ fún ọjọ́ mẹ́rin ìjọ ọdún tí wọ́n ti kí ìdì tán ẹ̀tẹ̀ràn ẹwà pa bẹ́ẹ̀ ẹ̀lẹ́pá lóru oye ìjọ kejì náà ẹ̀tún pa ẹ̀lẹ́pá lọ́sàn ẹ̀lẹ́pá lóru ìjọ kẹta ẹ̀tún pa ẹ̀lẹ́pá lọ́sàn ẹ̀lẹ́pá lóru ìjọ kẹrin ẹ pa látàárọ̀ títí tóòrùn dọ́nà ó fi wọ̀ tóòrùn bá ti wọ̀ tó bá ti pẹ́ mọ́gírì ẹ̀nàlẹ́ àti káńsù ajẹ́pẹ́jọ́ mẹ́rin làá fi ń ṣe kí ni làá fi paléyá tọ́balẹ̀ pàǹjọ́ ọdún pàǹjọ́ kejì pàǹjọ́ kẹta àbẹ̀kọ̀fà ní ìjọ kẹrin Ànábì ní manzaba akọ́bùlẹ̀ fàdà Ànábì ní gbogbo ẹni tó bá pa ẹran before kí wọ́n tó kírun ìdì fàyín náà wà láhàmù kọ̀dámà olè áàlì ọkàn kọ́ra jẹ fáwọn fámìlì ẹ̀mí o wà lẹ́sàmínà nọ́sùkìtì ṣe Eh, mina nusku ni ẹran pípa anábìyí kò ní ládàá kankan nínú ẹran léyàwó láti ní àyà tó nínú sọláàtì wà nusuki kí ni tó mọ wà nusuki mẹ́rin jama ẹran pípa wọ́n máa yáyà wọn máa ti lillahi rabbil alamina la sharika lah àdíìsì láti tó àyà yẹn láti mọ̀ pé ẹran pípa ni wọ́n pè ní nusku níbẹ̀ yẹn àfàdíìsì tó àyà yẹn ló ti jẹ́ pé ẹran kápá fọ́lọ̀ ẹ̀sìn ni lóṣùkù oye òun ni wọ́n pè ní kápẹ́ ẹran fọ́lọ́hún lóṣùkù lè dá ìdí ńlá kápẹ́ ẹran fún mi ní tí èso ọlọ́hún ẹbọ ní kọ́lọ́mọṣẹ́ wa ní ẹlẹ́bọ àdébìnrin àyà mu tẹ̀sírẹ́k àdébìnrin àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn léyà àyà mu akílin wa ṣúrúbin wa zikirila àyà mu akílin wa àwọn ọjọ́ mẹ́ta tó kù lẹ́yìn ọjọ́ ọdún yẹn ọjọ́ jíjẹ ni ọjọ́ mímu ọjọ́ tá a máa ń ṣe ìrántí ọlọ́run Allahu akbar Allahu akbar eh. la ilaha illallah Allahu akbar wallahu akbar walillahil hamd kátó kírun ọba kírun tán lẹ́yìn irun gbogbogbò àwọn kan máa wí bẹ́ẹ̀ sẹ́yìn náà lẹ́ẹ̀ma yalé lẹ́ẹ̀ma jẹran lẹ́ẹ̀ma díran lẹ́ẹ̀ma fẹ́ràn mú nǹkan tó dá sí àyàmú akílé ẹ̀ẹ́ma jẹun ẹ̀jẹran wàṣúrì bí ẹ̀mú àyígbà wẹ́mẹ̀ jẹ́ mẹ́ta lẹ́yìn léyà yẹ̀dúsù àdábòrò léyà wọ̀nà hàrá kàmàkùn tó sàbìkọ̀ èèyàn lè pẹ̀rẹ̀ léyà lóru lágò kan òru ẹ̀hẹ́ ọlẹ́pá lẹ́yìn ṣáì lẹ́yìn magrib lóru tátó kásùbà yàtọ̀ síjọ ọdún nìkan ìjọ ọdún lẹ́yìn ìgbà tàbá kírun yìí dìtà lábẹ́rẹ̀ má pa á lọ́dún kọlá o tàbá ti kírun yìí dìtà lẹ́ran dúdú bẹ̀rẹ̀ àmọ́ àwọn àsìkò tó kù tí ó fi káńsù ó lè ṣe kí ni ó lè pa lọ́sàn-án ó lè pa lóru alìmọ̀dáhì ẹni tó fẹ́ kọrin lẹ́yà owó lẹ́bi yàtàwọ́lá dábọ̀ha udhiyatihi binafsihi in istata'a wọ́n lè òní kọ́ pa ẹran rẹ̀ fúnra rẹ̀ wọ́n lè òní kọ́ pa ẹran rẹ̀ fúnra rẹ̀ ọmọ ìyá mi wọ́n ló mú àgbò rẹ̀ jáde ṣé bẹ́ẹ̀ lọ dákẹ́rẹ́ fún rẹ̀ wọ́n ìwọ́n ló ṣe gbogbo ìbáàdà fúnra rẹ̀ ẹran náà wọ́n ló mú jáde lọ́pàá fúnra rẹ̀ tọba bá ní agbára rẹ̀ o tọba láyà rẹ̀ àmọ́ tó jẹ́ pé ìwọ́gán fúnra rẹ̀ ojú ni ẹ́ ọlẹ́ ó wà dúró lẹ́gbẹ̀ẹ́ ni tó bọ̀ pa wà ipe tó ọlọ́run mọ́ obìnrin lè pẹran léyá fún rẹ̀ obìnrin ó lè pẹran léyá fún rẹ̀ ọkùnrin náà lè pẹran léyá fún rẹ̀ béèyàn bá wá lágbára rẹ̀ èyàn wà gbé fẹni tí wọ́n bá yàn pa ẹni tó fẹ́ pa yóò ní bísímìlá allahu akbar ó lè kakul inna salati wa nusuki wa mayaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin allahumma minka wa laka azkarun yẹpọ̀ àwọn ètò kéré jù wọ́n dáadáa láàmú tó bá ti mọ̀ bísímìlá Allahu akbar lọ́gbà dùn ó dùn tó gé gbogbo róńgò rẹ̀ ó sì gé àwọn kásán ọ̀tún àti kásán òsì tó bá gé àwọn kásán méjèèjì yẹn tó bá náà ló mọ́ lọ́wọ́ ọ̀sà lọ. ẹ fi lára balẹ̀ wa min as-sunnati al-mustahabba nínú àwọn súnnà tá a fẹ́ ألا يأخذ المضحي من شعره وأظافره وأظفاره إذا أهل هلال ذي الحجة nínú àwọn súnà tàà fẹ́ òun náà ni pé ẹni tó fẹ́ pẹ̀rẹ̀ léyá tó ní agbára ipò òun fẹ́ pẹ̀rẹ̀ léyá ẹni tó fẹ́ pẹ̀rẹ̀ léyá tó jẹ́ pé owó ti wà lọ́wọ́ rẹ̀ àmọ́ kò tí ìrẹ́ran ẹni tó jẹ́ pé ó ti rẹ́ran kalẹ̀ ó ti láàníyàn pé òun fẹ́ ṣe pa ẹ̀ràn léyá nínú àwọn súnà ni pé kìí ṣe ọ̀ràn yàn àmọ́ ládá wà ń bẹ̀ èèyàn gba ládá rẹ̀ òun náà ni tó ti hilalu zulhijja ìlétẹ́sù zulhijja tó bá ti yọ tí sultana anọ́sì pé a ti rọ́ṣù ẹ̀ miami ẹni tó bá ti láníyàn pé òun fẹ́ pẹran nínú àwọn súnà tá a fẹ́ òun náà ni kọ́ mọ́ mú kankan kúrò nínú irun orí ẹ̀ lẹ́yìn náà kọ́ mọ́ mú kankan kúrò nínú èékánná rẹ̀ lẹ́yìn náà kọ́ mọ́ ya kankan kúrò nínú awọ ara rẹ̀ eléyìí súnà tá a ni fẹ́ ni tó bá fẹ́ pẹ̀ràn abẹ́ni tó ti lẹ́ran ẹ̀rẹ́ ni tí ò láni àti pẹ̀ràn tí ó sì lẹ́ran àbí kò lóró ẹran òun ò ní ṣe o ànábi ni ìdára ètò ìlàlẹ̀ tẹ̀lẹ́hìjà ti ẹnì kọ̀ọ̀kan yín tí ẹ bá ti di pé oṣù tẹ̀lẹ́hìjà ọyọ̀ ọmọ yín lọ́wọ́ wọ́n àrádà àdókùn ayọ̀dáhì ẹnìkọ̀ ọ̀kan yí ẹ̀sì fẹ́ pa ẹ̀rànléyà ẹ̀fẹ́ pẹ̀rànléyà sẹ́ǹgbé ó ti láàrin àgbóhùn fẹ́ pẹ̀rànléyà anábì sallallahu alaihi wasallam anábì ní fàlá ya'khud min sha'rihi kò gbọ́dọ̀ mú nǹkankan kó nínú irun ara rẹ̀ mọ́ o kò gbọ́dọ̀ jẹ́ kí kò gbọ́dọ̀ mú nǹkankan kó nínú irun rẹ̀ wàlá min dhafarihi kò sì gbọ́dọ̀ mú ṣẹ́yà àtà ìdáhì títí tí yóò fi ṣe kíni títí tí ó fi pa ẹ̀ràn léyà tó bá pa ẹ̀ràn léyà tán yóò wá ṣe kíni yóò ṣẹ̀ṣẹ̀ wá gbẹ̀rún yóò fanu abíyá yóò fanu abẹ́ ẹ̀hẹ̀ gbẹ̀rún mímọ́ tó ń bẹ lára rẹ̀ náà bóyá rùn ọwọ́ bóyá pọ̀ jù yóò fa àmọ́ kò ní fanu gbà torí káfíìrùngbà lẹ̀ súnà míì lèyẹn lọ́tọ̀ wípé ha ẹjọ́rùngbà yín anábì ní wọ́n fèrè lè ha ẹ̀dárùngbọ̀n sí ìwọ́n tó bá ti ń farùngbọ̀n ó ti ń yapa àṣẹ ànábì ẹni wọ́n ti ń yapa àṣẹ ànábì fìtínà ọmọ tẹ̀lé káàdì àmọ́ kò ní mà bàdé yá fàdé lè fún yóò ha lè fún náà àni amòrìsì ọlọ́run ẹ̀yin tẹ́ ń yapa àṣẹ Muhammad ẹ lè sọ́ra yín o á ń tó síbà wọn fìtínà kẹ́mọ́ máa rí fìtínà láyé ẹni bá ti ń farùngbọ̀n ń wá fìtínà ọkùnrin tí wọ́n ti ń farùngbọ̀n ànábì ní kò dá nǹkan sí ọmọ pọ́lọ́ ń lọ́rùn ànábì sẹ́ni ẹlẹ́mìí ní sẹ́sì ti tẹ̀ ọmọ ìyá mi má farun gbọ̀n mọ́ o ẹni tó nínú gbọ̀n yóò máa gba aládàánu gbọ̀n ọlọ́run bá aláwọ̀ máa sàánú yóò máa kẹ pẹ̀lú gbọ̀n yẹn tó mímọ̀ sọmọ pé ìtàn ànábì bá ti ní ká ṣe kankan dáadáa mẹ́mẹ́rin tọ́ba ti ní ẹ má ṣe aburú wa mẹ́rin ọwọ́ ní dáadáa gbọ̀n sí ọ̀wọ́n fa wọ́n fa irùngbọ̀n máa wò kọ̀dá o àìmọye ìgbàjọ́ dé pé irùngbọ̀n yẹn lọ́lọ́wọ́ bá aláwọ̀ fi ṣèfù rẹ̀ lò nímà àìmọye ìgbàjọ́ dé pé irùngbọ̀n yẹn lọ́lọ́wọ́ bá aláwọ̀ fi ti orí sọ́dọ̀ rẹ̀ tó nímà tó bá ṣe wàá mọ̀ kankan fún anábìrì kan pàṣẹ ọyọ kó ti tó anábìrì ní pàṣẹ o kọ́lọ́ mọ́sà mo wá dúró jù báyìí lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tó nínú àwọn súnà tí a kí ẹnì kọ̀ọ̀kan wa tí sòrí ìjà bá ti ṣe kí ni tí ọba ti lé káfí àwọn arun ara lẹ̀ tọ́ba ti pa pa ẹran léyà tán á wà fún àwọn irun tá fa nínú súnà mustahaba òun náà ni pé gbogbo ìwọ tí ọba mọ̀ pé o ti lẹ́ran lẹ̀ tó fẹ́ pa o ní jẹun láàárọ̀ ọjọ́ ọdún àárọ̀ ọdún àwẹ̀ yàtọ̀ sẹ́ńpá àṣẹ ìgbà rẹ̀ tán ni wọ́n ní kájẹ́ làbínú méje ká lọ yìí dì àwọn tá a bá lágbára a sì lè jẹun lọ àmọ́dún léyá ẹni bá lẹ́ran nítorí dáa jù òní kọ́ mọ̀ jẹun lọ kìí sàwẹ̀ nígbà o torí tá a bá gbà wẹ̀ ìgbà tílẹ̀ bá ṣúlọ àmọ́ sínú àlèmùsáàkù ni wọ́n pè é ọkàn mú ẹnu dúró ó mú ẹnu dúró yìí títí tí a fi ṣe kí ni títí tí a fi darí éèdì tọ́ba darí éèdì ẹran rẹ tọ́wọ́ pa yẹn ẹran yẹn ọwọ́ mú ẹ̀dọ̀ rẹ̀ àbí eríkè kan nínú ara yẹn ó ní kán sáré bọ̀ bọ́ àbí kán bọ̀ sí àbí kán bọ̀ sún òun lọ́wọ́ á fi àárọ̀ súnà ni bẹ́ẹ̀ bá ṣe ọgbà ládẹ̀ àmì tí ọba ṣe kò ní kọ́mọ̀ ní ládàá iléyá ká máa ṣe yẹn ẹ á máa gbà ládàá ń bẹ̀ kọ́lọ̀mọ́sà wọ láàánú ẹ̀ kọ́lọ̀mọ́sà ìsànú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àgbọ́yé tó yẹ ká ní nípa ẹran léyà wọ́n náà ní pé wà dúdú ìlú ibi ìlú wà ìbákọrù lè sábọ̀ àti ashas wọ́n ní ìgbà láyé fún wa àwa tí a fẹ́ pa léyà káwa méje kádì kádì máa ràǹkómi kan àbí káwa méje kádì máa màlúù kan àwa pín sọ́nà méje sẹ́ẹ̀rí ẹnì kọ̀ọ̀kan tó bá ti bu tiẹ̀ báyìí wọ́n fún ládàá tó paléyà àwọn mìíràn sábà máa ń lọ bí yìí nítorí pé ẹ̀dá màálù pọ̀ òun náà bá mu ràǹkúnmílẹ̀ dáwúrà ni ẹ̀yin méje ẹ gbọ́dọ̀ ju méje lọ o màálù rẹ̀ dáwúrà ni ẹ̀yin méje ẹ gbọ́dọ̀ ju méje lọ o àmọ́ ẹ lè kéré sí méje ẹ̀yin mẹ́fà lè pa ẹ̀yin márùn lè pa ẹ̀yin mẹ́rin lè pa ẹ̀yin mẹ́ta lè pa ẹ̀yin méjì lè pa ẹnìkan lè dápa owó tí àwọn tálíkà máa ń tí wọ́n ní ojú ti olówó mọ̀lú òwò iléyá owó ìyẹn wọ́n fi ń la ara àwọn olówó ni o wọ́n fi ń pẹ̀gàn àwọn olówó ni wọ́n lójú tì í ẹ̀sẹ̀ ìpẹ́ ń pẹ̀gàn ni ẹ wọ́n ní ojú ti olówó mọ̀lú òwò iléyá kò sínú tẹ́rà ọ̀rọ̀ yìí ò sínú tẹ́rà kankan ojú ò olówó mọ̀lú wọ iléyá ló yẹ kí wọ́n máa wí. Fúlàwọn fàáfàá mọ́ra wọn lọ́wọ́ ipe ṣé kápá màálù àbí rànkúnmí àtàgbò èwo lọ́lọ́lá jù àwọn kan ní rànkúnmí àtàgbò lọ́lọ́lá jù torí pé ẹran tí ó ṣe kíni ẹran tí ó pọ̀ àwọn èèyàn tí ó sàǹfààní ó pọ̀ àwọn kan ní èwo lànàbì pa èwo lànàbì pa dọ́hàn nàbí sọ̀sọ́lá ẹ́ kàbùṣẹ́ ní àmúláhẹ́ akọ̀rọ̀nẹ́yìn àgbò méjì lànàbì pa wọ́n ní sẹ́nìkan á lè sọ pé ní sẹ́nìkan ṣe ní àwọn sàhábà táwọn sàábà kan ṣe tánẹ́bì sì ní kí wọ́n ṣe ǹjẹ́ ọlọ́lá jù tánẹ́bì gangan sí lọ ibẹ̀ láti fàáyọ pé àgbò náà ló ṣe kí ni òun náà ló ní ọlá lẹ́yìn náà ewúrẹ́ àbí lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn atádámọ̀ lù pa àbí adáwó papọ̀ pa àjùmọ̀ pa tẹ́yìn bá wá tún pa àgbò tó tún pa màálù ah dáadáa tún pọ̀ sí náà ni ọlọ́run kí àwọn èèyàn o nídìí bẹ́ẹ̀ kọ́lọ̀hún láàánú ẹ̀ kọ́lọ̀mọ́sà ìgbà lẹ́sẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ẹnìkan lè dápa màálù àwọn méjì lè pa àwọn mẹ́ta lè pa ẹ̀yin mẹ́rin lè pa ẹ̀yin márùn lè pa ẹ̀yin mẹ́fà lè pa ẹ̀yin méje lè pa àmọ́ kò gbọ́dọ̀ ju ẹ̀yin méje lọ tẹ́yìn méje ọ̀tẹ́ báyìí lè pa màálù kan àbẹ́rẹ́ àkúnmí kan sàrà lẹ́sẹ̀ afáwájá abdullah nínú àwọn sàhábà kọ́lọ̀ wọ́n ní naharina máa rasulillahi sallallahu alaihi wasallam amal hudobiya wọ́n ní ọdún hudobiya àwa pa àwa apá alibadana alibadana ní alibil walbunna ja'alnaha lakum min ọlọ́run ní ẹran àkúnmí pípa lára ẹ̀sìn ni ó ní àwa pa alibadana ńlá kan àǹsábàá àwa méje làdìmọ́ wàlbákọ́rata apá màálù àǹsábọ̀à àwọn méje ni wọ́n dì mọ́ ànábì ó sì rí àwọn táwọn ń pa á bẹ̀ ànábì yọ̀ǹda rẹ̀ fáwọn bẹ́ẹ̀ ẹ̀rọ màyá mi tẹ̀síìmù ha bó lápẹ̀yìn ẹran náà tá a bá pa á tán méjì náà ni ó jẹ ó sì fi yókù ṣe sàrà ọlọ́run ti sọ nu Koran ọlọ́run bá ní fọ́kó lómi ní ha ọlọ́run bá ní ẹjẹ nínú ẹran léyà ẹran ẹ̀sìn ni kìí sẹ́ni ogun kìí sẹ́ni òòṣà ẹ má jẹ má jẹ má jẹ mbẹ má jẹ mbẹ ọgbọ́dọ̀ jẹ mbẹ o eré ẹ̀ wọ́n fi pa o ẹnlẹ́ lẹ́yà òrí bẹ̀ ọlọ́ni fakọ lómi ní ha ẹ̀rìn ẹ̀sìn ní ẹ̀nà tó dáa ni ẹ̀yin náà jẹ mbẹ wà á ti àìmú kọ́ ni a gbogbo àwọn tí wọ́n ní wá béèrè tí wọ́n sì ní bùkátà sí tí wọ́n pa ẹ fún wọn lé ẹ wọn ẹ máa béèrè ní fẹ́dákun ìyá alágbájá sọpẹ́rán bàbá alágbájá sọpẹ́rán àlùkọ́ ní àníyẹ àwọn òní wá wọ́n ní kọ̀ọ̀nà à wọ̀lì mọ̀tàrà mọ̀tàrà lẹ́ni tí ó wà bá yín yóò pẹ̀lú lórí fẹ́nu pé aláàjì ń bọ̀ wá gbẹran kọ́lẹ̀mọ́ mi kò ní sọ owó ń bọ̀ salamu alaikum aníwá alaikum salam ẹbá mẹ́rin ọdún <laughs> mọ̀tàrà lóde o ṣe eléyìí tí ó wá tẹ́lẹ̀ rẹ̀ jà lórí rakoto yẹn ọlọ́ni ẹ̀fẹ̀rẹ̀ wà lọlé torí gbogbo àwòrí bákan náà ẹlòmíì ò lè béèrè ọlọ́run bá ní mo mọ̀ èmi náà mo da mo da bẹ́ẹ̀ ẹ wá fẹ́ràn wà lọlé ẹ̀rẹ́ ni tó ń wá bẹ̀rẹ̀ yẹn ẹ sọ pé ṣé alátojúbọ̀ ni torí bẹ́ẹ̀ bá pa ìdáìbì ní ládàá léyà náà ni pé kẹtẹ láṣẹ ọlọ́run wà ní ẹ fún wọn jẹ ń bẹ̀ náà fi dáná ọwọ́ ní jẹ́wàá gbà lọ́wọ́ rẹ̀ iléyà rẹ̀ wá ní ìtumọ̀ nìyẹn kó sọ pé ah, ẹ wá gbẹran ọlọ́run bá ti sàlékún dáadáa fún yín wọ́n mọ̀ pé àwọn kí kéde pé wọ́n a pé ẹ alátòjúbọ̀ ni wọ́n ní tàǹsọ́ fún apá mi tíyàwó rẹ̀ ọmọ pé bó láwà ọ báyìí ṣe wá rò pé ẹran yóò tó wá pín báyìí <laughs> iléyà ni jama kìí sẹ́ra lásán ẹran lásán ló lè dín sínú lójú ọ̀nì tán sìn tọ́wọ́ fẹ́ gbẹ̀sìn ọgbà òfin rẹ̀ ọlọ́ni mi ni ń bẹ̀ wá àti ni a àwọn tí ò ní bẹ̀rẹ̀ wal mu'tar àwọn tí ó sì béèrè ẹ̀fọ́ àwọn náà suratul hajj aya thirty six lọ́wọ́ wa min sunna al-mustahabba ayọ́mọ ayá mi nínú sunna tá a gbọ́dọ̀ tẹ̀lé òun náà ni pé ẹni bá bá wa pa ẹran ká gbìyànjú ká fún un ní owó iṣẹ́ rẹ̀ lọ́tọ̀ ẹ́ láyé jùsọ àyètọ́ olùjẹ̀záàrí òjìrátà rú mínà òdòhìyà ẹ gbọ́dọ̀ wá fún bàbá alápàtà àbá àfáà tó sọ́ra rẹ̀ di alápàtà kẹwàá ní kọ́ máa kó ẹsẹ̀ lọ àbí kó gbé orí kọ́ máa gbé lọ àbí kọ́ máa kó mẹ̀ndúbù lọ àbí kọ́ máa kó fún lọ ẹwà ní kó fi di owó iṣẹ́ tó ṣe kíni tó ṣe láyàjò iléyà rẹ̀ ò pé tọba wá pàgbà déwúrẹ́ ńkọ́ sàrà nìyẹn òní ládàá léyà tọba ti fún ẹni tọba ọpẹran lẹ́ran kó fi di owó iṣẹ́ níbo ti gbẹ́ná lọ́hùn tọ̀ ẹ̀jọ̀ pa nánu òun náà kọ́ntribútù owó gbà tó kó fún ọ náà ni tí wọn náà fi tẹ̀ náà kó owó fún ní owó iṣẹ́ rẹ̀ tí ó pè péré péré kì í wá sí ọ̀ràn àyàn fóun kọ́mọ wá sọ fún wọ́n yí pé mẹ̀lúbú ń kọ́ kí ní jẹ́ mẹ̀lúbú <laughs> mẹ̀lúbú kọ́ mẹ̀lúbú rí <laughs> kí ní jẹ́ kí lápò ní mẹ̀lúbú. ẹgbẹ́jọ́ takú ti lọ́rùn tó ní òun òun pẹ̀rẹ̀ yẹn òun òun gbèrí ẹ̀ òun òun gbọ̀rùn rẹ̀ ọgbọ̀rùn rẹ̀ náà tí wọ́n lọ́lẹ́rá àwọn takú ni ó ní ẹ máa fáwọn nínú ọrùn yẹn ní tí ti fún ọlọ́wọ́ iṣẹ́ ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run bí ọrùn náà tó gbé káàkiri <laughs> ọrùn tó gbé káàkiri kọ́ yá gbé káàkiri ọrùn ni ọrùn o ti bọ́lẹ̀ náà nídìí bẹ́ẹ̀ àmọ́ tó wá dé pé ọwọ́ àwùn yín látẹ̀mí pé lẹ́yìn ìgbà tí ẹ fún lówó iṣẹ́ ìtàn ẹ tó wá fún lẹ́ran ẹ lè wá fún lọ́rùn ẹ lè fún lérí ẹ lè fún lẹ́sẹ̀ àmọ́ òun kí ọmọ sọ fún mi pé ibì kan lẹ́gbẹ̀rẹ̀ fún kíni lẹ́gbẹ̀rẹ̀ fún òun lẹ́yìn náà káṣí tó mọ̀ yí pé àwọn àfáà ẹ̀sìn ń wọ iṣẹ́ alápàtà ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa àwọn àtàwọn ní alárìsìkí wa wọn ò lẹ́kọ̀ọ́ débi pé àwọn làwọn padà pa ẹran léyà fúnra wọn wọ́n máa pé ẹ̀tà àfáwá òun náà wo jàlábí ayọ́ máa kọ lẹ́sẹ̀ yọ́ máa ṣe jàbà jàbà káàkiri àdúgbò ẹni ń bọ̀ ń bọ̀ ìlódé mi ń bọ̀ ẹ̀mẹ́ ìpá o àfẹ́ ìsálápàtà àlẹ́wọ́lámá ń wọ́dàkàtúlẹ̀ àǹbíyà àwọn àlfáà wọ́n rólé àwọn ànábì ọlọ́run tẹ́nà làwọn ànábì ọlọ́run gbáká dáwà ni wọ́n mọ̀ ọlọ́kọ̀dé bá azina fi kúlẹ̀ ummatin rasúlà ní ibùdó lọ́ha wájẹ̀ tánìbù tọ́gùt tàwíd làwọn àníbẹ̀ ọlọ́mọ fáńkà ẹmẹ́sì nǹkan mímọ̀ lẹ́yìn ọlọ́run ẹmẹ́sì òsàmọ́ ẹmẹ́sì ogun mọ́ ẹmẹ́sì ẹbọ mọ́ iṣẹ́ àwọn àníbẹ̀ ọlọ́ni ẹ̀ ẹ̀sùnmọ́ ọlọ́run ìjìnà sí tọ́gùt àwọn àfáà ni wọ́n wá rólé wọn adékòó táwọn àníbẹ̀ ọlọ́run ṣe làwọn náà mọ̀ ṣe kí ni làwọn náà mọ̀ ṣe àwọn olówó wa ni báwo tí kà sí kírun lẹ́yìn ìmáàmù ìmáàmù lọ́wọ́ lọ́bọ̀ lọ mọ́kà ibi ọ̀dá wọn mọ́kà rẹ lọ ni ìmáàmù lọ́bọ̀ gbàrẹ́ rọmọdán ibi ọ̀lọ́pàá rẹ fúnra wọ́n lọ́pàá rẹ fúnra torí pé ẹ̀sìn tó fi ń súnmọ́ ọlọ́wọ́n ọba ni kọ́ dárúkọ ọlọ́run kọ́ pẹ́ran yẹn ẹ̀sìn ni fọ̀sọ́lì rọ́bìkà kírun fọlọ́n wọ́n hàr kó o sì pẹ́ran fọlọ́n lílá lérọ́bìk nídìí bẹ́ẹ̀ àwọn tí àfa bá rí pé òun fẹ́ràn àwọn èèyàn lọ́wọ́ àárín tó burú mẹ́ẹ̀ káfó ní ìbá yín pa kì í ṣe wọ̀ àbákámọ́ wà wọ́n máa rò pé àà lè dápa ó dìgbà táàfà bá ṣe kíni táàfà bá dé àbí kọjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà àfà táàrán ti láti ọdún tó lọ nígbà wá fẹ́ mú ẹran tẹ́rù ń bà wá kọ́mọ́ kàn wá táà fẹ́ mú màálù tí ń ranjú làwọn òpin káàfà wá rí sí láàbù tiẹ̀ <laughs> ẹgbẹ́ tó bá lè kú kò wúlò tẹ́lẹ̀ <laughs> ìpẹ́ tọ́bàgùn tọ́bàtà ń gbà àwọn yòókù awa ọmọ ẹ̀ sáníyàn yín nìyẹn ẹ̀yìn olóyè tẹ̀ ń gbà àwọn afáàgá yóò lè mú màdùn àfáàtọ̀ ọ̀nà tí látọ̀dún tọ́lọ ọwọ́ àdìgbà tó fẹ́ dú ẹran torí kẹ́ran mọ̀ bá dìde mọ́ lọ́wọ́ lọ́wọ́ ní kán lè ìmọ̀mù wá ṣé ìmọ̀mù jẹ́ alápàtà àwọn ọ̀rọ̀ orí yẹn ẹja ṣe kí àwọn ń pè ọlọ́tún wọn ní kọ́ mọ́ wá pẹ́ náà ìwọ náà wọ́n ń sáré lọ ọwá pẹ́ náà táwọn pé ọyá ẹgbẹ́ ẹran fún mi o gbé ẹran fún ọba o ó gbowó sẹ́rẹ̀ ni o àbí kò sì máa lọ kò sí nítorí ọlọ́run kò burú táfà bá ṣe àmọ́ àgbọ́dọ̀ máa rò pé àwọn àfáà ni wọ́n gbọ́dọ̀ bá wa pa ẹran ẹ̀yọ́ máa yá mi ẹ̀rí àwọn ẹran tá a fẹ́ pa yìí ẹ̀yọ́ máa yá mi kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú wa. ẹ̀nà fẹ́ pa yìí wọ́n ní ká ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ọlọ́ni kàtà ní kàṣàkárì náà lẹ́kùn ọlọ́ni àwa la rọ̀ wọ́n fún yín o wọ́n rọ̀ o nígbà tó lọ́n ti rọ̀ wọ́n yẹ ẹ̀yin náà wá ṣe dáadáa sí wọn ọlọ́ni ẹran yẹn o àgbò yẹn òbúkọ yẹn ewúrẹ́ yẹn màálù yẹn o wọ́n náà mọ̀ pé ọ̀rọ̀ ah ọmọ ya ọlọ́ni àwa ẹnu àsìkò tẹ́ fi mú wọn lọ́rùn yẹn ẹ má fara ni wọn Ànábì ní Allaha kataba al-ihsana ala kulli shay ọlọ́run bá alápàṣẹ ó ṣe lọ́rùn àyàn ká máa ṣe dáadáa sí gbogbo nǹkan wa iza qataltum tẹ́ bá pẹran fa ahsinu al-qitla ẹ pa lọ́nà tó dáa wa iza dhabahatum tẹ́ bá dúnra fa ahsinu dhibaha ẹ dú lọ́nà tó dáa ọ̀nà tó dáa náà ni pé kẹ́ẹ̀pọ̀n ọbẹ̀ fọ́lẹ̀ yóò ahadukum ṣàfúrátà wàlẹ̀ yóò rẹ̀ bí hata anábì ní fi lára balẹ̀ má kí girigiri ẹ má lámọ́lẹ̀ ẹ̀rọ kó lẹ́sẹ̀ kẹfara fi lélẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹmẹ́sẹ̀ rẹ̀ ẹ̀sọ́ pẹ̀lẹ́ ẹ má sọ́nso tí ó arọ́ ma ní èyí tẹ́ sọ ilẹ̀ kò lè tu àmọ́ tó bá fún fún fún fún tí wọ́n kéèyàn ẹ̀ eh, mẹ́ẹ̀ ah ó sì dáadáa ẹ e má lámọ́lẹ̀ gbà ọtí ẹ e fi lára balẹ̀ ẹ e dù dáadáa ọ̀bẹ tẹ́ fi dùn ànábì ní ẹjọ́ mú o kọjá pé ẹ̀kan náà ní ọ̀bọ sọ́run kọ́mọdé pé ọ̀bẹ yẹn yọ́ máa wá yún yọ́ máa yún yọ́ máa yún arọ́ máa wá ní arọ́ máa wá ní ẹ̀tún gbọ́ ọ̀bẹ ẹ̀tún gbà míì ẹ̀tún yìn yóò tó máa ké ah, ànábì ní wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀dá ọlọ́run lòun náà ọlọ́run rọ ni o tọ́lọ̀ bá sàwọn náà lẹ́ran wọ́n máa pa àwọn náà lẹ́yìn náà lábala ọ̀rọ̀ yìí mo fẹ́ mú àkíyèsí kan wá nípa àwọn tó máa fẹ́ náà jà gbogbo àwọn tó bá ń fẹ́ràn jà wọ́n yìí láti bọ̀tán dáadáa láyé wọ́n sì wọ̀nà lọ́rùn anábì ní ọ́n ti bá ti múra arábìnrin kan ọlọ́run bá aláà ó ní ká máa jẹ́ ẹ̀yà nínú náà ọ́n bá ti ìmọ̀ra obìnrin kan ní díya sàárè wọ́n ní fi látara olóńgbò kan abasatiha oṣù mọ́lẹ̀ láti àmàtìhà kò fún lóúnjẹ wà látara kátìhà táàkù mi khashashil ard kò sì fi ológbò yẹn lẹ̀kọ́ máa jẹ tó bá rí láàrin ìlú láàrin agbolé hátà mátẹ̀tì títí tí ológbò náà fi kú sórí ìnira ànábì alábìnrin náà ń bẹ nínú ìyá sáré lọ́wọ́ yóò tún wá wọná lọ àdìsí òun náà ló já mọ̀ pé gbogbo ẹni tí bá ń fara ní ẹranko eh, yóò wọná yóò wọ iná ọlọ́run ẹni tó wá màmá tó wá di àwọn ẹran méjì ṣera wọn tó ní kí wọ́n máa gbára wọn sọmọ gbé lọ́dún tó lọ àwọn bọ́ìsì kan ṣe ń bí ẹ sọ fún wọn àwọn kì náírà kó àtijọ́ ọlọ́run ó sọ wọ́n dọ̀lọ̀ sí lẹ́yìn náà wọ́n rí ìnira kan tó kù láyé wọ́n rí ìnira kan tó kù láyé gbogbo àwọn tí wọ́n ń sin ní island níbi ten years fifteen years ẹ́ eh? nísìn nísìn tá à ń sọ̀rọ̀ yìí ò dé èèyàn mọ́ ó jòkólẹ̀ ẹ̀tọ́ ọ̀gá ẹ wá di àwọn ẹran síra wọn ká máa gbára wọn ó ní láti bọ̀tọ́ dáadáa ó sọ pọ́n tó fẹ́ àti bọ̀tọ́ rẹ̀ náà ni mo kà fún ọ ní àdìsí yẹn kí kò padà wọ náà ẹni bá ti ń fara ní ẹranko wọ́n tún máa fi ta ó tún wá dẹ̀sẹ̀ méjì pé tí ẹran mi tó bá gbẹ one thousand tó wà lọ́wọ́ rẹ̀ ń gbà yóò wá di two hundred tí kò lọ wọ́n tún ta tẹ́tẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ àwọn èèyàn láyà gan wọ́n tún lè máa mutí ń bẹ̀ olórí burúkú ni màá ṣe bẹ́ẹ̀ ẹni bá fẹ́ di olórí burúkú ni màá ṣe bẹ́ẹ̀ ẹni máa ṣe kólé tó bá wọ kọ́ mọ́ ṣe máa wọ kọ́lọ̀ lè fìríjì àwọn tó mọ́dẹ̀ ń ṣe mọ́jà máa wòran wọn tábà tí ń wòran wọn àwọn náà láyà nǹkan lè yí wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nípa ọ̀rọ̀ mi òun náà ni àdárísọ̀lá áàmù fi hà kí ni ẹ̀kọ́ tá a wá kọ́ níbi ẹran iléyà yìí ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ òun náà ni pé kára ti àdánwò tọ́lọ́n fi kàn nábì Ibrahim àdánwò ló bí ẹran léyà o nígbà wọ́n mú Ismail lọ tí wọ́n fẹ́ lọ lè du ẹ̀hìn ìbànújẹ́ ni wọ́n bá jáde ẹkún ni wọ́n bá jáde o inú ìyàwó dùn inú ọmọ náà dùn inú bàbá náà dùn àmọ́ wọ́n gbà fàfọ́ lọ wípé àsìkò tọ́lọ̀ ní Ismail ò ní pẹ̀lú àwọn náà ló ti níyẹn àsìkò tọ́lọ̀ ní yọ́ bá wọn gbé ní ti bá wọn gbé yẹn wọ́n sá lè fò sánlẹ̀ náà kó kú àbí ẹ̀hẹ́n bọ́lọ̀ ti fẹ́ nìyẹn àwọn gbà pé bọ́lọ̀ ti fẹ́ ni ọlámọ́ àtìlà máa ọlọ́run nígbà tí wọ́n gbà fọ́lọ̀ káwa náà káwa lọ lè mọ̀ ipe ẹ̀ràn lórí àtàǹpa yẹn àmì lásán ni ẹ̀kọ́ ọbẹ̀ gangan òun ló pàtàkì fún wa ipe àwa náà tí ọlọ́run bá pa wá láṣẹ bó ṣe òkú nira tó kátẹ̀lé o gbogbo àṣẹ tá ànábì bá pa wá bó ṣe kó nira tó ẹ̀jẹ̀ àtẹ̀lé o àti bọ̀tán ìtẹ̀láṣẹ ọlọ́run òun náà lẹ́ran tá ànábì Ibrahim pa èyí tó fi gbé ọmọ rẹ̀ wálé ló kùjọ́ wá sí àgbò lọ́wọ́ ṣe kíni lọ́wọ́ gbé wálé wọ́n wá bẹ̀rẹ̀ sí jẹun inú wọn wá ń dùn jẹ́ yẹn Ismail ń jẹran Ibrahim ń jẹran ìyàwó náà ń jẹran àwọn ẹbí náà ń jẹran ọlọ́run wá sọ ọjọ́ òfò ọ wá sọ di ọjọ́ ìdùnnú fún wọn ọlọ́wà ni èyí tó wá ṣe yìí àwa níjọ parẹ́ látara ìgbàgbọ́ rẹ wọ́n máa kàtà rẹ táyọ̀ fi parẹ́ nítorí ṣe yìí náà wọ́n máa ṣe táyọ̀ fi parẹ́ iná làbẹ́ ṣe kàn yìí ọlọ́mọṣẹ́ lè láti máa fẹ́ nìkan wa àwa náà ẹja gbà fọlọ́ ẹja ṣe sùúrù ẹja gbà fọlọ́ ní dáadáa fún wa lẹ́yìn àdánwò inna ma'al usri yusra lẹ́yìn ìpọ́njú ìdẹ̀ra lókù lẹ́yìn òsì àrísìkí lókù lẹ́yìn àárẹ̀ àlàáfíà lókù lẹ́yìn àìríbi lọ kọ́lọ̀ ń sínà lókù lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú lókù lẹ́yìn fún pínpín ẹ̀mí ọlọ́run bá aláàpadà dánú tọ́ọ̀bá kú níwájú ọlọ́run eléyìí ni ẹ̀kọ́ tààkọ̀ lára ẹ̀rànléyà tó pàtàkì jùlọ lẹ́yìn náà kásìgbà pé ẹ̀rànléyà ẹ̀sìn ni bá a ṣe pa fọ́lọ́run àgbọ̀dọ̀ pẹ̀rẹ̀ fún nǹkan míì máa nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba láti fi wá oore àbí láti fi wá ìdáàbòbò níbi aburú àgbọ̀dọ̀ mẹ́rin lọ́bi kankan àwọn táwọn pẹ̀lú ilé ayé táwọn sọ ní pé ànábì Ibrahim là ń tẹ̀lé ẹ̀hẹ̀ ànábì Ibrahim sì ni ọlọ́run ọba aláàní pẹ̀rán fún kìí pẹ̀rán fún sà lẹ́yìn náà kálí mọ̀ pé ọdún ọdún ọdún ẹ̀yọ́ maya mi ọjọ́ ọdún ọjọ́ ìbáàdà ni kìí ṣe ọjọ́ ẹ̀ṣẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa a máa fi ọtí ká máa fi jẹ̀ràn léyà tẹ́ bá ń káàkiri láàrin èkó ẹ mọ̀ láwọn èèyàn tí wọ́n dín ẹran léyà wọ́n wá gbé ọtí kalẹ̀ wọ́n mọ̀ fọtí jẹran wọ́n mọ̀ fẹ́ràn wọ́n mọ̀ fẹ́ràn mutí ìwà àwọn olóyè ìfọdún o torí ń jẹ́ ọdún ọjọ́ ọpẹ́ ni sọ́yẹ́ ká máa dúpẹ́ ọlọ́run ní kọ́dún ní ọdún bá wà láyé kọ́ wá jẹ́ pé ìjọ ọdún yẹn ni wọ́n wá ń ṣe ọlọ́run owó wá ṣẹ̀ ní kọ̀rọ̀ níjọ́ ọdún léyà àwọn ọ̀daràn kan bẹ́ẹ̀ tọ́láwọn kéwú tí wọ́n ní ẹmọ bọ̀ wá sí eré fídì ńlá kan bóyá station radio kan àbí tẹlifíṣàn kan ẹmọ bọ̀ wá ẹwà jó alájà kìíní kan fẹ́ pàdé yín alájì kìíní kan fẹ́ pàdé yín wọ́n fẹ́ kọrin gbogbo àwọn ilé ọ̀daràn ni wọ́n lábẹ́ ìsìn ọlọ́run ọba wa ọlọ́ni ẹ̀rẹ́ ju tẹ́lá lóbìnrin òun wá ni wọ́n kí o nígbà ọdún léyà àwọn èyàn gbọ́dọ̀ jẹ́yìn irú wọn awábẹ̀lẹ̀ wọn bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọdún tí ń bọ̀ yìí mọ́sàjọ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa mọ́sàlẹ̀ tí ń bọ̀ yìí mọ́sàlẹ̀ láti mọ̀ fún wa mọ́sàjọ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر